الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خير الخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته Adákọ́ fún ọlọ́run bá wá. Ọba tó pé yẹ ọba Adéborí, ọba láàánú, ọba oníkẹ̀ẹ́, ọba tí ń ṣàánú wa ní gbogbo ìgbà. Ayé lógo, àtúgbẹ́ fún lórí ọ̀pọ̀lọpọ̀ orí tó ti fún wa. Wà ń tẹ ó dùn ní ìmọ̀tàn máa látò sọ ha. Wà á sákún kú lè máa sa Ọlọ́wọ́ bá ní pé gbogbo nǹkan tí ẹ ń béèrè làwọn ọlọ́wọ́ bá fún Wà ń tẹ ó dùn ẹ máa ka Tíyẹ̀ náà bá ti pín ẹ̀lẹ̀ kàátá kòrónà àtòkọ́kọ́ lọ́wọ́ ó ṣe wọ́n mùsùlùmí, ó ṣe wọ́n lẹ́ni tó nílà káyì, ó ṣe wọ́n ní ẹni tó pọ̀lọ ẹ̀ pé kò ṣe wọ́n ló múgọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn táàrẹ ìfẹ́ ọlọ́dàkùnbà ìgbogbo àlàáfíà fún wọn. Ìkẹ́ àti gẹ̀ẹ́sẹ́ ọlọ́bà níbi wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹni tọ́lọ́ bá ṣe ní àánú ìkẹ́ fún gbogbo àgbáńláyé, ìkẹ́ ìkọmọ mọ lórí ti ẹ̀lẹ́ka, kọmọ bá ara ilé ẹ̀, àwọn sàádé ẹ̀, àti gbogbo àwọn tọ́lá mo kí àwọn mùdírù wa المؤسس هذا المركز جزا الله خيرا قال ما قطع السؤال ساري كتب الجزء نتبه هو وابا الجزء الأفياسي هنا أن يفاوى الشيخ لقمان يوسف أبو توأم ọlọ́run bọ́bá ní kí ọlá lánàá fèrè fún iṣẹ́ rẹ̀ títí tó ń lòyìn lọ́wọ́lọ́wọ́ ọlọ́ọ̀gbọ̀n ló fi ẹgbẹ̀rẹ̀ tó ń sọ ayé ọgbàgbé bẹ́ẹ̀ mọ́ kí gbogbo àwọn mọ̀dárì àwọn mọ̀dárì tí wọ́n wà pẹ̀lú wọn yálà àwọn tí ń bẹ nítòsí tàbáwọn tó jìnà bẹ́ẹ̀ mọ́ kí gbogbo àwọn bàbá mọ́ sí kí gbogbo àwọn ìyá ìyá èyí tí àwọn ọmọ wa tí wọ́n ṣe àbájáde ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lẹ́nìí bẹ́ẹ̀ mọ́ kí gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin olùmọ̀ wa tẹwà níjòkó mọ́ wá kí ẹni tí òtún lè má kí tí mo tún fẹ́ fi àdáyẹrí wọn sí lọ́tọ̀ òun náà ni àfá àwọn tí mo tún kílẹ̀ ẹ̀tẹ̀ tó jẹ́ máa ṣe torí fáwọn ni wọ́n jẹ́ kí gbogbo wọn máa fẹ́ bí ilé nù lọ́wọ̀lọ́ súnmà wà lẹ́yìn ọlọ́run lẹ́yìn náà ọlọ́run bá ló wọn ní sábàbí ní àwọn afáwà Sheikh Lukman Yusuf ó sì ìlà ẹsẹ̀ tó bísmì okùn náàhì ọ̀sẹ̀ tó kò rahman tó tó kò rahim ọ̀sẹ̀ tó wájú pẹ́ ká fáta ìdúgbò ńlá jọ ọlọ́ba tó lè ọlọ́lọ́dọ̀ yọba rẹ̀ yí lọ́wọ́ mọ́ wá kí àwọn bàbá wa àwọn àfá wa ìmọ́mù anwar mo kí yí mo tọ̀wọ̀tọ̀wọ̀ kí yí èmi ọ̀dá ìmọ̀ àlejò lé ní o ọlọ́ọ̀bá tó ní ọlọ́lọ́dọ̀ yọba àṣàlẹ́rú pẹ̀lú bẹ́ẹ̀ tó kún àfáwa lọ́wọ́ a a

sí mọ́wọ́ òun náà ni ọmọ ẹ̀sìn ọlọ́run títún òṣìṣẹ́ tábà máa sọ̀rọ̀ lónìí kìí ṣe ìmọ̀ físíìsì bẹ́ẹ̀ ni ìsìnmọ̀ kẹ́mísù kìí ìsìnmọ̀ báyọ́lọ́jì bẹ́ẹ̀ ni ìsìnmọ̀ mathematics àti english òun náà lọ́lá ohun ṣùgbọ́n ìpadà fẹ́ sọ lónìí ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ìmọ̀ yẹn gẹ́gẹ́ ọlọ́run ní bẹ̀ fún àwọn tó sì fi lọ́wọ́ náà ọlọ́run ọlọ́run ọba ilé kíọ́lá ọsọ kó wa lọ́pọ̀lọpọ̀ náà lọ́pọ̀ àrùn nípa ọlá tí ń bẹ fún ìmọ̀ látàlá ọlá tí ń bẹ fún àwọn tó ní ìmọ̀ ìmọ̀gẹ́ bẹ fún rẹ̀ ọlọ́lá àwọn tó gbé ìmọ̀ lọ́wọ́ ọlọ́run ọba jogún ọlá fún wọn tá a bá ti mọ̀ pé ọlá ń bẹ fún a máa mọ̀ látara ẹni tọ́lọ́run ọba gbé ìmọ̀ ẹ̀sìn nílé lọ́wọ́ tí í ṣe Malakú Jibril àlẹ́sọ́láṣọ́ sọ́lá. Malakú kìí sọ̀rọ̀ nìkan ni Màláíkà. Ó ti wá ṣe pẹ́lá ọba fi na lára ìjọ́gá ni pé tí ó ra ọlọ́run táà darí ayé tí ni ìmọ̀ fún sí òun ni wọ́n tó lé lọ́wọ́. Ọfà tó wọn fi pé ìrọ̀lọ́lọ́lá jù nínú àwọn Màláíkà. Ń gbé bọ̀wọ́ o ṣe kò ń gbé ẹni tó lọ́lá jù lọ ọmọ ìdíyẹnìyà títí wa Muhammad gbé síra tó lọ́lá jù nínú àwọn síra ó gbé fún àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam na al fún àwọn نحن الآخرون السابقون يوم القيامة àwọlá كيد ṣùgbọ́n wà láti aṣájú níjọ̀gbọ́dà kìíwámà ó الله sọ́lọ́wọ́ bá sọ fún في àdísì ní pé èmi ní ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbé kọ́kọ́ rán ìjẹ́lẹ̀ fún malakú jìbí lọ máa sọ pé mẹ́rin máa sọ pé Muhammad sallallahu alaihi wasallam

ipò kẹta gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ òun ni pé ìmọ̀ tó borí ìmọ̀ nínú ìmọ̀ ẹ̀sìn yìí tó ṣáájú òun náà yàlùkọ̀ alùfẹ̀ẹ́ lẹ́yìn rẹ̀ òun náà sì ni ilmọ̀ tàwí kàmọ́ lọ́wọ́ balẹ̀ kò ụkọta ó kọta pè nínú àwọn ó kọta àti ó tí ó lọ. Àwọn ọmọ méjèèjì Gbogbo ọmọ yóò tí bá ń kéwú tí ti nímọ̀ méjèèjì yìí ọ̀pá rẹ̀ nínú. Láyé àtijọ́, tàbí o ti ń sọ pé tí sáwà náà bá. Àwọn bàbá wa ọlọ́kọ́ bá yọ́nú sí wọn, àwọn tó ti kú ti kú àwọn tó ìdàmú pọ̀ lórí gbogbo láti mọ́ kéwú wàhálà pọ̀ lórí gbogbo ní kéwú òsè yé wa àsìkò táwí kò tí mọ́ káà sáńpé kọ́ ránì lónìí kò fi bẹ́ẹ̀ sí kọ́ ìdátù gan ó sọ wọ́n wọ́n máa ń hẹ̀ fún wa ní tàbá tó mọ̀ lówó tó parí owó tó kọ̀ lé ẹni ọba ní kọ́ ìdátù lọ́wọ́ a máa fojú wo pé ah tí mo náà ti rí torí pé wọ́n èrè rà ní sẹ́yìn ìbàdàn wọ́n ti máa ń lọ ra wa nígbà ẹ̀kọ́ ó tún dèkò òtún ni wọ́n ti ń ta sẹ́yìn lèlé bí ó ti ń ta ní pàtó wọ́n èrè ta lókè ògùn bí ẹni ọba lọ ọ̀bàdàn tàbí ẹni ọba lọ èkó tàbí ẹni ọba lọ kánò tàbí ẹni ọba lọ sókótó òun ní òyìnbó ìdásùrà wálé àwọn bàbá wa wá gbìyànjú nígbà náà tá a bá ka kọ́ ìdásùrà dé page ta bẹ̀rẹ̀ suratul fatiha wàhálà tá ṣe ká tó rí hálí amtúpè wa sì wàhálà tó alifu àlékù tọ́lọ́sẹ̀ lókè ha je hali àjẹ́ hálí lémú tọ́lọ́sẹ̀ lókè ní ha àkàrí mú tọ́lọ́sẹ̀ lókè ní jẹ́ ha a je àjẹ́ mu. dàní tó ní ń fà lókè ní jẹ́ jù áhàní áhàmú jù alìhámúdù láàrínláha ọmọ èkó tí ó kọ̀kọ́ dé tí ó kọ̀kọ́ ká lẹ́gbẹ̀rún ní yẹ́ rí pé ó ó ní bí nǹkan mọ́ ká mọ́ sí kó tàbí mọ́ àwọn

ha ji ìjẹ́ẹ̀jẹ́ẹ̀jẹ́ nígbàtà tó mọ́ kí ó lọ tó mọ̀ fáwọn àfáà tó ń wa lẹ́ àwọn ní ọmọ dúdúbá ìdásù lọ fáàkìdù ṣe láàrín òbí ìwọ̀n táwọn ọdẹ́ ẹgbọ́n wọn fi ń kọ́ wa àwọn ṣùgbọ́n lónìí alihamdulilayi ọlọ́run ti ní kí mọ̀ yọ ọrọ̀ ọ̀rọ̀ ó tún rọrùn tayọ làákàyè wájọ táwọn àfáàmì bá dìde gẹ tí wọ́n sọ́lọ́ bá gbé wọn dìde wọ́n fi kí wọ́n rọrùn tó báyìí làwọn wá dáàmú làwọn fi kéwú ẹlòmí kọ́ ìdátù yẹ ọkẹ fún odidi ọgbọ̀n ọdún ọlọ́run kò ti fi yé odidi tá sí yé kọ́ ìdátù kí jújú àmọ̀ sí ń bẹ́ẹ̀bẹ́ táà ti fi ń kọwọ̀ èèyàn kó dídí oṣù mẹ́ta lórí oṣù mẹ́ta tí ó mọ gbogbo ẹ̀ tí ó yẹ ẹlòmí ọkọ̀ fó dídí ọgbọ̀ ọdún ọlọ́wọ̀n ọgbọ̀ òfin yé fọ́dá kò sí lágbà àwọn àfá ìdí nìyẹn tó fi wá jẹ́ pé ìmọ̀ yìí kìí ṣe ìmọ̀ kan tó ṣe pé a fi àwọn ọmọ wálẹ̀ pé ibi òkè ilẹ̀ tó akéwà àṣẹsàárá akéwà àkọ́kọ́ aṣẹsàárá akéwà ẹ̀kejì aṣẹsàárá akéwà ẹ̀kẹta aṣẹsàárá akéwà ẹ̀kẹrin tó tó ti fàgbálẹ̀ kéwù lọ ọlọ́lọ́mọ yà ọ́ta ti ṣe tàíṣẹsàárá akéwà tó lẹ́ka tó gbálẹ̀ kéwù lọ

nígbà tí wọ́n wí wọ́n wí tán ọba di pẹ́tọ̀ ọya máa wí tẹ̀lé ọlọ́run fẹ́ odidi ọ̀sẹ̀ méjì láìkọ́ أعوذ بالله بسم الله الرحمن الرحيم ọdún pẹ̀lẹ́nu ṣùgbọ́n gbàtà dé ìfìdìta

nífẹ̀ẹ́ ìlàwà náà tó wá rí pé dára ìdára ìlọ ìmọ̀ yìí mú tó yẹ kí èèyàn kọ bí èèyàn bá yẹ kí ó kọ èèyàn mọ̀ ọ́ ọ̀kan náà bàbá wa ń jọ̀ka àgbàlè mọ́mù ni ó tí ó sì mọ́mù láti bì mọ́mù jáàmì wọ́n láwọn fẹ́ máa wá kéwú ní 2010 àwọn fẹ́ máa hàn lùkọ́ á lè díẹ̀ díẹ̀ ṣùgbọ́n àwọn fẹ́ bẹ̀rẹ̀ láti sọ́tọ̀ lè fàájì ah, bàbá ìmọ̀já bẹ̀rẹ̀ láti fàájì à fàájì à lè mọ́ta rẹ̀ lọ́sẹ̀ ń fífà àbúrò mi já bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ fúrara wọn ní pé dákùn mo fẹ́ sí síwájú mi kí màá wá kà ẹni àṣìṣe tí bá ti jẹ́ fọkọ̀ ẹ̀kì ẹni àtìfẹ́ ìbẹ̀ ọyẹ̀bẹ̀ tọ́lọ̀ ń fẹ́ láti bẹ̀rẹ̀ lẹ́nà àti mọ́ tó wá sí lè fa àti à wọ́n ṣe mistake 72 72 mistake fúnra bàbá táwọn yìí ọmọ ọgbà tó fi bẹ̀rẹ̀ sí bomidé lójú pé ha ìmọ̀ fásí àkẹ́ láàrin láàrin àti ṣe ńlá kẹtọ́kẹ̀ sí ń jọ ní ní pé ọkẹ̀bẹ̀ ti ṣe pè láàpàá torí kúrú jórí tó ká kúrú jọ ọdún mẹ́jọ mo lò ní ẹgbẹ́rún tó lọ àbá nù mo ká ìdáyé mo ká ìdáyé mo ká sáré rí ìwọ́n mo bá dí à tẹ́bílẹ̀ rí pé mọ́ ọmọ mọ́ sí iwájú yìí ẹ má ṣe pè láàpàá ọmọ mọ́ sọ àlọ́wálé ẹlẹ́ Yorùbá a máa ń gbọ́ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ní Haúsá lọ́wọ́ wọ́n láwọn èèyàn ha Kùránì alẹ́ ogun ni wọ́n fi ha tàbí ha Kùránì sórí òsí eléyìí ẹni ọ bá ha alùjẹnu ti alùjẹnu àti ayé ìjìnà nàìjíríà kò sí ọ̀kẹ́rẹ́ àti bí a wà ilẹ̀ lámọ́ kò jẹ́ ọlọ́run bá ní pé kò díẹ̀ náà àìmọye nǹkan lẹ́wọ̀n àìmọye nǹkan lẹ́wọ̀n àbẹ́lọ́ ọ̀bọ̀ bá ní kí ọlá gbogbo àwọn àfáà wa yálà àwọn tí ń bẹ láyé mú wọn ni àbáwọn tó tókù ọlọ́kọba àṣàkóso gbogbo wọn ọlọ́kọba ayé á fi wọn ẹ̀yẹ alákòlè ọ̀pọ̀. Ìmá wá ìmọ̀ ọ̀rẹ́ èèyàn lọ já sí tó kò gbé ni wọ́n bá ṣe jẹ́ mùsùlùmí. Yálà orí ààrẹ mùsùlùmí lọ́kùnrin o, orí ààrẹ mùsùlùmí lóbìnrin o, ọ̀rẹ́ èèyàn ní kan wá ìmọ̀ yẹn. Nínú ta kọ́lọ́dọ̀ àwọn afọ́ wa ni pé tọ́lá bọ̀lá ayé mẹ́fà yìí dọ́ta làkòlè mùsùlùmí wa mùsùlùmá. Ṣùgbọ́n wa mùsùlùmọ̀ yẹn àdìsí yọ̀ lálàáfíà. Tọ́lá bọ̀lá ayé mẹ́mí fà yìí dọ́tọ́ni

ó ní ojú ẹ̀sẹ̀ lọ́wọ́ pé ẹ̀dàkọ̀ jẹ́ lórí ọkọ̀ wájú àwọn ọmọ tó pẹ̀wù ní kún òun pè mọ́ra yóò jẹ́ yẹ òun púpọ̀ jù kò kí ó ní ẹ̀dàkọ̀ ẹjẹ́ nìkan ọkọ̀ wájú fún ara rẹ̀ lójú wá sí pé ha ní wà lọ kí ó wà òun ládé ń bẹ nínú ẹni tó yẹ pé ó lo oṣù mẹ́ta tó ti kọ́kọ́ ìdájọ́ gbogbo ojú mẹ́nu kan láti

ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn kìí ṣe ohun téèyàn sọ pé bí mo kọ ọdé yìí tó téèyàn mọ́ sí dáyọ́ máa gbọ́ ó kọta kó kọ kíláàsì yìí kílá pé ìtìdà ìyà kí ni túnbọ̀ rẹ̀ primary school foundation ni o ìtìdà ìyà primary level ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó sì tún kún ẹ̀yìn dáadé ń yà áó àtàwọn sòtù ó tó ní fẹ́sẹ̀ káfàá nà wíjà tí ọmọ jẹ́ secondary school USS and SS eh, class àìmọye ní ó tó wá dé sánà wíjà yẹn tó ń gẹ́ mọ̀ pé ọ́ọ̀ ó tún wọ́n wájú orí méjì sánà lú ye máa ń kó ẹ̀kọ́ yẹn ni ẹsẹ̀ má jẹ́ ń tẹ̀lú ẹni mọ̀njájá wọ́jọ̀dá ẹni ó bá gbìyànjú òun yóò padà rí gbìyànjú yẹn o èyàn máa ń pọ́ tí ó jọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kó tẹ̀lé one thousand. ó lè má wà lọ́jọ́ padà parí níbi ọlọ́wọ́ ọba tó fi rẹ́ lẹ́bí wọn Muhammad tó ayé àwọn sálá fún wa ní

àwọn àbá ilé ìjẹ́ díkà jẹ́ pé wọ́n lè fẹ́ tútọ́ wọ́n kẹ́kọ́ ọmọ kẹ́rin pé ẹ́ àbíwáyì bọ́bí ọya tẹ́wọ́ rẹ̀ ẹ́ lọ tún dájú lọ tún sí lọ́wọ́ ọmọ pẹ́ ni ọba ṣe gẹ̀ẹ́ mọ́ tó sílẹ̀ ni ó, àfẹ́ yí ẹ̀kọ́.

وتلقوا الله رحمة واسعة ọjọ́ tí wọ́n bí mọ́rún ṣááfì ọjọ́ ìlàgbó àlẹ́fàtàlẹ́jì ọjọ́ òjò aláwùbá aláwùbíà tí ohun tí bàbá rẹ̀ rò ní pé áà tó fi jẹ́ pé ọjọ́ tí àgbó àlẹ́fà kú ní ìyàwó mi bí mọ́lẹ̀ fún mi bí tó dé láti lùbàjáde mo ń bẹ náà ọ̀pọ̀lọpọ̀ yí aláàfà ìrẹ́ ìyàwó mi mo lè wà láyé mo sílé máa wà o lọ́fà ìgbìyànjú rẹ̀ náà ni mọ́mù ṣáfẹ́ wá rí ló fi jẹ́ pé tíra rẹ̀ tí ọkọ̀ kọ́ ṣe tí ó ní ìtumọ̀ láwùjọ kí ló kọ́ rẹ̀ àlè ó umm mọ̀má ó fi sún kọ ìyá ni kó má bàa gbàgbé ìyá rẹ̀ ẹ máa lè fi sún kọ ìyá ní lọ́dá kọlu tíra nìmi kéèzòun tíra ni àlè òun ilé lọ́pọ̀ pọ̀ tíra náà ẹ̀yìn ọmọ kéwú ẹ fúra yín nítumọ̀ nínú ọkàn ọ̀nà olẹ́gbà fúra yín nítumọ̀ alákọ̀ọ́kọ́ tẹ́ẹ̀bà kéwú tẹ́ẹ̀sì ní ọlá èyí sálẹ̀ bí káàlẹ̀ fún wa sallallahu alaihi wasallam òun náà ni pé ẹ tí ó yí torí tọ́lọ́ à ń yẹ kúrúnà níwájú ìgbà ẹ fi wá ojú rere ọlọ́run pé torí tọ́lọ́run ni o ẹni yóò sọ bá pé ó ń nu yín torí tí wọ́n léyìn tàbí torí ọjọ́ ìní pàpàdìkì wọ́n sọ bẹ́ẹ̀ fún ṣùgbọ́n tó wà jẹ́ ìrìnàlùkì yàmọ̀ ìdí bá ládá kẹta lọ́dọ̀ ọlọ́run alẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam

èwo yìí dáwó lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ó rí yẹ̀yẹ́ tààrà wà ní ìdílé máa rẹ̀ láàbá ẹ́ òun jẹ́ sí lọ lé kéhùn kẹlókè mẹ́rin ọ̀lẹ́sẹ̀ láàbá aláìní kẹ́ẹ̀ẹ́sẹ̀ gbogbo abẹ́rẹ́ lọ bí jẹ́ lọ́jọ́ ọ̀la

Èdí ó páyẹ̀. Àdáwò ní ó lábádà ọlọ́run, tí kò sọ ọ̀fẹ́ tó ń torí sọ́lọ́ ọba tó tàbí torí nǹkan rí. Ṣùgbọ́n tó dé ṣe sọ pé torí sọ́lọ́run ni. Wọ́n máa wá mú dúkìá ọba, wọ́n máa wá mú dúkìá àbọ̀ ọlọ́ ní bùkátà. Àfáwà Aláṣẹ Ádámù, Àdìdóyìn, ọ̀sẹ̀ mọ̀ ọ̀dọ́kọ̀ rá mọ́ta wá sáà. Inú ọ̀sẹ̀ wọn táwọn ẹ̀kọ́ sínú ọ̀sẹ̀, wọ́n jìyà ṣùgbọ́n gbà tó kún ọ̀bá bí ọdún mẹ́wàá tó kò lórílẹ̀ ayé àwọn olówó wà ń fi mú tó bẹ̀ wọ́n ni wọ́n láwọn ní mú tó wọ́n bí ṣe ẹni ilé sí ìbàjẹ́ Abíọ́lá ṣe wàhálà nínú àbáwọn àwọn ìyàwó àwọn síndì àwọn ìyàwó bàbá ẹ̀dàkùn ẹbá wà bẹ bàbá ẹ̀yìn ẹ̀sùn bá ń bẹ bàbá kí bàbá ń gbọ́ mú tó yìí

fúnra rẹ̀ lọ hákùránì ọmọ táwọn oúnjẹ hákùránì tó yìí aláhàbọ̀ ṣùgbọ́n látòkè délẹ̀ ìhákùránì látòkè délẹ̀ ìhákùránì fúnra rẹ̀ lọ ha àwọn àbí náà wọ́n dà tó ṣe tó fi hákùránì fúnra rẹ̀ kálọ̀ bá wá ń kọ́ ni fún òní wọ́n dà tó ni ó wọ́n àbá jìbìrìlù lọ́lọ́ àbá ànẹ́bì ni jìbìrìlù àbá àwọn sàábé náà lẹ́bí Muhammad àbá àwọn sàábé ìlà àwọn àwọn náà àbá èyí fọ́kùnrà ní fúnra rẹ̀ tọ́wádé rẹ̀ bismillahir rahmanir rahim

Ọ̀sọ́bà kọ́ ṣe lẹ́lẹ́lẹ́ ní nípa ọjọ́ káyẹ̀lẹ́ kẹrin ẹ̀wọ̀n jẹ́ fẹ́ sọ tó ń gbẹ̀bẹ̀ ẹni tẹ́ kí wà dáadáa wọ́n dà láàárín àtàrí lákàbẹ̀lẹ̀ ló lẹ́ ààrùn ó lè mọ́ tí Jésù èdè tó wọ́n yóò ṣe mẹ́kìlò amza yóò ṣe lórí láàmù wà láàáhírọ̀ tó kọ́ irú lákà nílẹ̀ lúúlẹ̀ yóò ṣe kàálù ṣùgbọ́n yíwọ́ láàáhírọ̀ lákà nílẹ̀ lúúlẹ̀ ìmọ̀ ibi tí mo ti lọ ní pé èyí ó wà fàá lọ́wọ́ fún ìrìnmọ̀ ó dàtí mọ́ ọ̀nà ọ̀nà ẹ̀rù sọ́tù ọ̀kan náà ọmọ wa tí ma ń gba tí ó lọ́dọ̀ láti ẹlẹ́yìn ké tí máa ń gba tí ó lọ́dọ̀ máàmù Yusuf adi máa ń gba tí ó lọ́dọ̀ mi ó wá wọ́n kẹ̀ mú bí àákàbù ó wá padà wọ́n pé ah! àbá yìí wọ́n

ṣe wá lọ tẹ̀kẹ́ bọ̀jẹ̀ wọ́n bá wọ́n bá padà lọ tọ́jú ẹ̀ àlùjẹ̀ ló lọ ọkùnrin àwọn àdáńsọ pé ah ìmọ̀ bínú kí ìmọ̀ tó wá láti bí í ṣe ní ah, mọ́ tó pẹ̀ sílẹ̀ ògbé tẹ́kùkẹ́ mẹ́ sí tí yóò fi tọ́jú ẹ̀yà àfáàrí torí pé tí máa ń lọ ọkọ́ kí ó lọ́rọ̀ ẹni yóò kẹ́ fún mi kẹ́kùn ní ti pàtíkẹ́ èyí náà tún gba àwọn tí wọ́n ti gbà fún mi ṣé ẹ ti jọ sọ fún ayé ni ẹni mo ti wọ́n gbá ah, ó dàbí ẹ̀kọ́ àlejò ló gẹ̀ẹ́gẹ́ tí mo ti wá fojú sí pé bóyá wo tí láti rí ìgbésí mọ́ sí wọn bóyá báyìí bóyá wo tí ọwá fún nílé olùgbólógbò ọ̀kẹ́ lọ ó ní kẹyìn lòun tó rọrùn àti òru jẹ kódà tí ẹ bá kó òògùn wá kéwú ẹ sì mọ kéwú yìí ò lè gbádùn ẹ sì mọ̀ fẹ́ ni ẹgbẹ́ òní lálàáfíà

wọ̀sídì ní ìlìmà ọlọ́wọ́ bá ò jọ sáǹfàní fún ewu tó ọba fi mọ̀ ihun tí ọba sáǹfàní fún mi ni ó fi mọ̀ mí àìmọye mọ̀ ní ẹjọ́ tí yọ sáǹfàní pẹ̀lú ẹ̀ àìmọye mọ̀ lẹ́yìn ọkọ̀ tí ó ti sáǹfàní yóò nígbàgbà yóò gbèrò ọ̀dọ̀ ọlọ́run ní kò sáǹfàní gẹ́gẹ́ ìmọ̀ tí ó bá sáǹfàní gẹ́gẹ́ ní ká sọ ọlọ́dọ̀ ọlọ́run èyí tí ó bá wúlò ọ̀bí nílé ìnìmọ̀ fún ìtàlékùn mi ní mímọ̀ àǹfààní wo wá ní ní ń bẹ fún òbí lórí ọmọ tí ọmọ bá ní ìmọ̀ tọ́wọ̀ yẹn bá ní ìmọ̀ lọ mọ̀tàkù padà lè ládà lè òdàlà tọ́wọ̀ yẹn bá ìmọ̀ káyẹ o tí mọ̀ ó ju kí ọmọ èèyàn jẹ́

àwọn ọmọ wa wọ́n gbé ògbó waga èyí tó wá ṣe pápá ń bá rí ni pé ihun tí ò yí wa mẹ́sì àwọn ọmọ bá mọ wá níwọ̀n èyí táṣẹ̀ máa lọ fowó rà táṣẹ̀ máa lọ dá àwọn fún àwọn ọba wa máa tẹ̀ níwọ̀n wá tó inú orin tí ń bẹ ọmọ fún ní nígbà táwọn àfáǹkà àwọn tó ti pé wọ́n nínú àwọn tí ó sì pẹ̀lẹ́ làwọn kò dàmà wà tọ́lọ́wọ́ bọ́ máa fún lágbájá pé ìrẹ́ lágbájá wá sípẹ̀ àwọn fámílì rẹ̀ wá sípẹ̀ làmọ́yìn wá sípẹ̀ dóòlà wá sípẹ̀ làgbájípẹ̀ èmi ọlọ́wọ́ bá mọ́ fẹ́ tí ó wà lè jẹ́nà ṣùgbọ́n òbí wo ni ọmọ rẹ̀ ó sípẹ̀ fún jọ ìdàlù kìí ni ó nípa bóò ni ìmọ̀ yóò ti já rọrùn fún yàtọ̀ tó fi tẹ́ ẹgbẹ́ tọmọ bẹ́ẹ̀ jẹ lọ ibi ìmọ̀ èpè ní ọmọ wọn ọ̀lẹ́sẹ̀ láfà lẹ́lẹ́ sí máa ń padà dì ó wà níkẹ ìyá padà máa wọ́n gbà tààrà rí alhamdulillah kéwú ojú ní ilé ẹ̀lẹ́ ọmọ mà lọ gbà tààrà wọ́n máa ń gbé sára wà ní kéwú àwọn aláwọ̀ o àmọ́ sọ pé àdínkù káàtà sí kéwú pa á ti sákọ́ a rí pé mo ta dé ọ yàtọ̀ sí bá nẹbí ṣe máa ń ti sàárà sàárà ńlẹ̀ yóò bá yàtọ̀ sí bá nẹbí ṣe definition rẹ̀ fún wa sàárà tàbí wa Muhammad sallallahu alaihi wasallam yóò wà látòrí ẹ̀mí rẹ̀ kìí ṣe pé nìkan ní ọ̀dà fún kìí ṣe pé lọ́dẹ adáhùn tí ó wá ní pé lọ ra ṣúgà páálí mẹ́ta àti bisikíìtì mẹ́rin kọ́ lọ gbé bá àwọn ọmọ ilé

wọ́n bá fi ẹ̀jẹ̀ yẹn yí láníyàn pé àwọn tó bá jí adìẹ yẹn wọ́n ṣe àwọn apárapá yẹn lẹ́lẹ̀ yóò ti jẹ̀lẹ́ ni ah mo gbádùn ẹsẹ̀ rẹ̀ mo gbádùn àyà rẹ̀ ah fún orí rẹ̀ ni àwọn ìjẹ́ bá ọmọ ọgbà gbogbo sàárà bẹ́ẹ̀ lọ mọ̀ rẹ̀ afẹ́ fún wa púpọ̀ jù táwọn ọmọ wa bá ń lọ ilé kéwú ẹ fún wọn ní àjíjà pé gbàwó yìí fàfà yìí pé òbí mi ní kí n pòrò èyàn máa ní ìrẹ́pọ̀ pẹ̀lú àfá ilé kéwú tí yọ máa yá sí mọ̀mọ́yá lọ́dọ̀ ìbẹ̀rẹ̀ mọ̀rún ni tí mo ni tí fi ń

kò sí ohun tó burú ká já ká sọ fáwọn èèyàn pé máa ń ti sàárà torí pàdébí Muhammad sallallahu alaihi wasallam pé àsọdọ́kọ́tú tó ti fi wulẹ̀ kọ̀ sí sàárà máa pa ìtẹ̀rẹ́ àsọdọ́kọ́tú tó ń fẹ́ràn ánìlìbàdà sàárà tó ń wòye àdéhùn jàǹkẹ̀jàǹkẹ̀ àdéhùn kàbìtì kàbìtì yóò gbé ìfò yẹrú ni àfọ́n sàárà ọmọ afẹ́ bá dé ìyọ́ máa wọn lọ́wọ́ ni wọ́n àlágbára ọgbọ́n lẹ́nà àti sàárà fẹ́ni tó ọmọ kó oníbùkátà sí i ẹlòmí ọmọ àwọn afọ́jú kí pé wọ́n ní ìfáfọ́jú tàbí ọ̀rẹ́ ìfáfọ́jú ló gbọ́dọ̀ fún lórí sára fásitì rẹ tó wà lọ́dọ̀ rẹ̀ ya arúgbó tí bẹ́ẹ̀ níwájú tààrẹ tí ò sí rí oúnjẹ ọ̀rọ̀ olúlọ́bẹ̀ rẹ̀ pé á ah, yóò fún lọ́dọ̀ ẹ̀dẹ̀rẹ̀ yìí tààrẹ tí ya lè bá ṣe fọ láàrínlá àìlọ́gbà àìmọye olówó lónìí ilé yá lọ́lọ́ yìí kọ́kẹ̀rẹ̀ àpò ráìsì gbogbo àpò mẹ́ta ó pin ní gbogbo méjì méjì méjì ó pin fáwọn bàbá alé àwọn ìyá alé ó pin fún wọn lọ gbogbo méjì méjì láì bèèrè wọ́n máa tàdọ́ àfọ́nù ṣùgbọ́n gbogbo sàárà ìyàwó oníṣẹ́ ó àti fún wọ́n dá sàárà fún yẹn tó ló jẹ́ pé nínú ohun tẹ́yìn òbí ó fi rin àwọn ọmọ lọ́wọ́ òun náà ni pé ẹ̀rìn àwọn lọ́wọ́ pẹ̀lú wọ́n dínkù káàtà sí ewu wọn àbẹ̀lọ́ pẹ̀lú àánú rẹ̀ pẹ̀lú ògo rẹ̀ ìwọ̀nba ọmọ tí àwọn ọmọ wáṣẹ̀ ẹ̀kọ́ yìí ọlọ́dà fún débẹ̀ tó kú ọ̀rọ̀ àwọn tí tún bẹ lẹ́yìn wọn ọlọ́dàkùnjẹ́ fún wọn máa mọ́ sí o ìrọ̀lọ́ ọkùn oní mímọ̀ ni ọ́ jogún o ọmọ olóye ni ọ́ jogún o olúwọ̀ ló ṣe ní àdéhùn pé wọ̀n mọ̀ ó ti ẹ̀lẹ̀ fífímá papọ̀dé ó ti àkọ́ ìran kẹfẹ́ rọ̀ ẹni ọba fún lọ́gbọ́n àìmọye nǹkan ló fún dákùnjá wà lẹ́ni tí wọ́n gbọ́n dákùnjá wà lẹ́ni tó kù lọ́gbọ́n má ṣe wá ló mú bọ̀ má ṣe wá ní dídìrùn má ṣe wá láláì mọ̀ká wọn bá tó jogún fún wa ló mọ̀ dákùjá lè rí ìlò láyé tí a sì gbà ládà ìjọ ìlà gbogbo àwọn tí wọ́n kọ́ wa nímọ̀ náà ọlọ́run yẹ jìrì rẹ̀ láyé o tó sì jìrì gbogbo àwọn gbogbo àwọn ọmọ wa ولا قوة إلا بالله أقول قولي هذا أتفناني لكم ولسائر المسلمين في الأمر إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته Alhamdulillah, àti àwọn ṣéèkù هو ṣéèkù wa Sùlẹ̀mánì, yọ́nà ọ̀bà àdìjẹ́ lábọ́bọ́